اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من أولياء قليلا ما تذكرون إن الحمد لله نحمده ونستعينه ونستغفره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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún Ọlọ́run ọba ọba aláàánú jùlọ aládìpẹlẹ ẹsẹ rere ọba ọjọ́ tòní tí í ṣe ọjọ́ kejì oṣù rọ̀mọ̀bánà alápẹ̀lẹ́ déètì àfọlọ́lọ́ àti bẹ́lọ̀ àfọlá ìdínkù ọlọ́ àti bẹ́lọ̀ bí ọlọ́ọ̀bá ṣe ní kí á rí ìbẹ̀rẹ̀ oṣù pẹ̀lú ẹ̀mí àtàláfíà abẹ́nà pípọ́nà kó se wá ní àwọn ẹnu rẹ̀ tí wọ́n rí òpin oṣù náà pẹ̀lú ẹ̀mí àtàláfíà abẹ́nà ọmọ ọba àlejòọlá gbogbo tí jẹ́ orí tí ń bẹ́ẹ̀ nù oṣù alápẹ̀lẹ̀ kọ́nà ọba kó jẹ́ nípe nínú rẹ̀ abẹ́nà pé gbogbo tí ó ń wá ìyọnu ọlọ́run ọba nínú oṣù ọlọ́wọ́ akókò wá sí kóńjì rẹ̀ ọlọ́wọ́ abẹ́ ọ gbogbo tí ó mú wa fọ́jú òfin ọlọ́run tí ó mú wa lùgbọ́ ọlọ́run ọba tí wọ́n fa ìbínú ọlọ́run ọba léra lórí abẹ́ ọlọ́run ọba pé kó lè jìnà sí wa kó sì bí àwa náà jìnà sí kí n tá fi ṣiṣẹ́ tá fi ọ̀nà ọlọ́run ní àlàáfíà tara ní taziki kọ́lọ̀ bó ṣe fẹ́ ọ̀pọ̀ wa sóra tí wọ́n ká fún wa ìbẹ̀rẹ̀ sóra aláàrọ̀ ní tafsiri wa ti ẹ̀sìn àti bẹ̀rẹ̀ sóra tí aláàrọ̀ ṣùgbọ́n àyà díẹ̀ la kà ń bẹ̀ nítorí délé àrígbé ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sóra sọ́rọ́tò àwọn ní bí wọ́n ṣe tó àwọn súra àgbọ̀nránì ọ̀nà ní súra ẹlẹ́ẹ̀kẹfà ní sọ́rọ́tò bàbára سورة الفاتحة بقرة آل عمران نساء مائدة الآن على أعراف يوم جاء إليه جيد súra yìí ọlọ́ọ̀bá ọba adékọ́lá ní ìbẹ̀rẹ̀ súra yìí wọ́n sọ̀rọ̀ nípa àkùránì alápọ̀lé láti fi jẹ́rìí ipe ọlọ́run bọ́ bá adéfi ọlá òun lọ sọ àkùránì kalẹ̀ ọlọ́run bá ti sọ inú hikima tọ́lọ̀ bá fi sọ àkùrá nípa ẹ̀fà nẹ́bí sọ́tọ̀ bá wà láì wọ̀ sẹ́lẹ̀ bákan náà ìṣúra ọmọ ẹnu bá àwọn kankan tí ń fa ìbínú ọlọ́wọ́ bá lórí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn débi pé ó lè dín